عليه وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين السلام عليكم ورحمة الله وبركاته أدوكم فún Ọlọ́run ọba ọba tí ó fi ìfẹ́ rẹ̀ tó fi kó àjọ ní ìrọ̀lẹ́ alálùbáríkà ìtẹ̀síwájú nínú ìdánilẹ́kọ̀ọ́ tí a ń ṣe nínú tírà Umdatul Ahkam ti Abdulgani Al-Maqdisi ọlọ́wọ́ba kí ó yọ́nú sí i a ó dìde lórí àdífi mẹ́rìnlélọ́gbọ̀n thirty four an Aisha radiyallahu anha qalat كنت أغسل الجنابة من ثوب النبي صلى الله عليه وسلم فيخرج إلى الصلاة وإن بقع الماء في ثوبه وفي لفظ لمسلم ولقد رأيتني أفركه من ثوب رسول الله صلى الله عليه وسلم فركا فيصلي فيه حديثي أقوالة يدو يلا وعائشة الله بكي يونسي قالت أصبي كنت أكسل الجنابة من ثوب النبي صلى الله عليه وسلم ممن فو جنابة جنابة نبي ó ní ohun tó máa ń jáde láti ara tí èèyàn ó fi ní jẹ̀nàbà ó náà ni mani èyí tí ó wà ní orí aṣọ ànábì sallallahu alayhi wa sallam ó ní òun máa ń fọ̀ fayakhruju ila salat lẹ́yìn ìgbà tí wọ́n bá fọ ibi tí màníyẹ tó kàn ní ara aṣọ ànábì sallallahu alayhi wa sallam ànábì ó jáde lọ kírun wa inna buqa alma fi thawbihi léètọ́ yẹ pé àmì omi tí òun fi fọ mani yẹn ó sì wà ní ara anabi sallallahu alayhi wa sallam tí ò tí ì gbẹ ní lábú imam muslim ó ní wala qad ra'aytuni afruku min thawbi rasulillahi sallallahu alayhi wa sallam farkan ó ní nígbà míì òun máa ń fi èékánná mani yìí tó gbẹ lórí aṣọ anabi sallallahu alayhi wa sallam tí ó gbọnù àbí kọ́ pé yóò fi gbo ara wọn yóò fi ọwọ́ gbo aṣọ yẹn tí ìgbẹ́ mani yẹn tí ó fi kúrò ní ara yóò sì gbọnù anabi ó sì jáde láti lọ kírun pẹ̀lú aṣọ náà hadithi masala alákọ̀ọ́kọ́ ni pé àwọn ẹ̀gbàwọ́ ọ̀rọ̀ lórí àdíìsí wá ní oríṣiríṣi níbi ẹ̀gbàwọ́ kan ní ọ̀dọ̀ Imam Bukhari ó ní pé Aisha sallallahu radiyallahu anha ó bi ànábì sallallahu alayhi wa sallam léèrè wípé almani yusibu althawba kí ni ìdájọ́ mani tó kan èèyàn faqalat kuntu aghsiluhu fi thawbi nabi rasulillahi sallallahu alayhi wa sallam ẹni pé wọ́n bi Aisha léèrè ìpè kí ni ìdájọ́ mani tọ́kan aṣọ èèyàn báwo ni ó sì ṣe Aisha ni òun máa ń fọ̀ lára aṣọ anabi sallallahu alayhi wa sallam anabi sallallahu alayhi wa sallam yóò sì jáde láti lọ kírun wa atharu al fi thawbihi buqa al-ma léètọ́ pé àmì fífọ̀ tó ń fọ̀ yẹn yọ kù lára aṣọ ànábì sàn sàn bá ti rí èèyàn mọ̀ pé fọ aṣọ yìí ní kan so eléyìí ó fi hàn pé wọ́n bi Aisha ni ló wá ń dá wọn lóhùn wọ́n bi léèrè ìdájọ́ màní ìtọ́kan aṣọ èèyàn kí ni ìdájọ́ rẹ̀ ni òun máa ń fọ irú rẹ̀ kúrò ní ara aṣọ ànábì sallallahu yẹ pé àbí kò mí ni pé èèyàn bá èèyàn láti fọ gbogbo aṣọ náà pátápátá ọwọ́ bí tí màlí kàn ọwọ́ ọbẹ̀ náà ni èèyàn ń fọ so ohun tó kù ní ara aṣọ yẹn níbi omi àbí nǹkan kan kò ní táfíìrì kankan kò díyàn lọ láti má fi aṣọ náà kírun torí pé ó pọ̀ nínú àwọn obìnrin tá n bá gbé a ó rí pé tí nǹkan bá rọra kan aṣọ wọn tí ò kọ̀ pa dandan pé wọ́n fọ gbogbo aṣọ náà ó làwọn ò lè fi kírun ẹlòmíì gan tó bá wà ní kitchen àwọn torí pé èéfín tó ti kan gbogbo aṣọ rẹ̀ yóò lòun ò lè fi kírun gbogbo yẹn tẹ̀ ní kò díyàn lọ láti fi aṣọ náà kírun so irú wọn tí mà ní ìbára akáṣọ wọn ní àfikún táwọn bá fọ gbogbo aṣọ yẹn pátá so eléyìí fi hàn pé kò ní ìdí pé yẹn láti fọ gbogbo aṣọ yẹn ọwọ́ bí tí mani tọkàn ọwọ́ bẹ̀ náà ni èyàn ó kírun lèyàn ó fọ́nù èyàn ó sì lè fi kírun bákan náà nínú riwaya imam muslim ó fi hàn pé arákùnrin kan ó sọ ní sí ọ̀dọ̀ anabi sallallahu alaihi wasallam sí ọ̀dọ̀ aisha radiyallahu anha ẹni pé ó wá láti rìn àjò ó wá sọ ó dé sí ọ̀dọ̀ aisha radiyallahu anha so nígbà tó jí láàárọ̀ ó wá rí i pé ó ń fọ aṣọ rẹ̀ méjèèjì àti ẹ̀wù àti ṣòkòtò gbogbo ẹ̀ ní ń fọ̀ so nígbà tí Aisha wá rí ló wá ní innama kana yujzi'uki in ra'aytahu an taghsila makana ipe ó ti tú ọtọ́ ipe tó bá rí mẹ́lì lára ọsọ rẹ kó o fọ àyè tí mẹ́lì yẹn wà kó o fọ lásán ti tó o ní ìdí àti fọ gbogbo aṣọ pátá fa illam tara nadahta hawlahu tó o bá rí mẹ́lì ní àrọ aṣọ náà ó wà wo ààyè wo ni pé mẹ́lì yẹn kàn ó wà fún omi sí onínábà ó fún omi sí ààyè yẹn walaqad ra'aytuni afrukuhu min thawbi rasulillahi sallallahu alayhi wa sallam farkan mo máa ń gbo irú ẹ̀ ní arọ ọsà nabi sallallahu alayhi wa sallam tí máa gbo squeezing àbíkọ́ pé máa fi èékánná láti fi ha mani yẹn kúrò ní ara ọ̀sán náà fọ́yù sọ́lẹ̀fì anábì ó sì lọ kírun pẹ̀lú aṣọ yẹn bákan náà nínú riwaya mi ó tún wá wáyé pé abdullah ibn shihab al-khawlani òun ló sọ pé òun dé sí ọ̀dọ̀ aisha radiyallahu anha ó ní ní òun bá lálà nígbà tó ń lálà òun wá rí pé mẹ́lì ó dà sí ara aṣọ òun ló bá bọ́ gbogbo aṣọ rẹ̀ pátá ló bá rẹ̀ sínú omi ó ń fọ̀ ẹrúbìnrin Aisha wá rí pé àlejò tó dé sí ọ̀dọ̀ ìyálà wa Aisha radiyallahu anha ó ń fọ gbogbo aṣọ rẹ̀ ló wá sọ fún Aisha pé ẹrúbìnrin eh, àlejò yìí àmọ́ntómú ti ń fọ aṣọ rẹ̀ méjèèjì ní ìyálà wa Aisha ní kí wọ́n lọ pè wá nígbà tán pè dé ló lóbi léèrè ma hamalaka ala ma sana'ta bi thawbayk kí ló dé kí ló ṣẹlẹ̀ tó ń fi ń fọ aṣọ rẹ̀ méjèèjì lọ́wọ́ ni ra'aytu ma yara an-na'im fi manami mo rí ohun tí ẹni tó bá sùn tó máa rí nínú oorun rẹ̀ èyí ni pé ó lálàá kíkó òun bá obìnrin lò ó ní ìyálà Aisha ló sọ fún pé hal ra'ayta fihima shay'a sórí nǹkan kan lára aṣọ òun ni tó fi ń fọ̀ qultu la lárákùnrin náà bá ní àwọn ah, orí nǹkan kan lára ọ̀sán náà ni aisha radiyallahu anha ló wá sọ pé falaw ra'ayta shay'an ghasalta tó bá pé orí nǹkan kan lára ọ̀sán náà ni ó mú kí ọ fọ aṣọ لقد رأيتني وإني لا حقه في ثوب رسول الله صلى الله عليه وسلم èmi gan alára mo máa ń ha kúrò lára aṣọ ànábì sallallahu alayhi wa yabisan bi dhufri nígbà tó bá gbẹ pẹ̀lú èékánná mi èyí ni pé tí màdí yìí bá gbẹ lórí aṣọ èyàn lè fi èékánná ha kéèyàn ọgbọ̀n nù ó ti tán kò nídìí pé èyàn ń fọ aṣọ yẹn mọ́ so eléyìí ló fi hàn pé àwọn tí ma ń kù lára aṣọ níbi àmì mani tó wà lára aṣọ náà tí téèyàn bá fọ̀ tán èèyàn lè lọ fi kírun kò sí nǹkan kan kò sáburú nù ẹ̀ torí pé mani gangan fúnra rẹ̀ kìí ṣe ẹ̀gbin mani gangan fúnra rẹ̀ kìí ṣe ẹ̀gbin gẹ́gẹ́ bí kẹlẹ̀bẹ̀ àti ikun bẹ́ẹ̀ ni ìdájọ́ mani yìí ìjáde rẹ̀ gangan ó ní ẹ̀gbin bẹ́ẹ̀ ó ń gangan fúnra rẹ̀ kì í ṣẹ̀gbin ni so ẹnu ló fi ló fi mú pé kéèyàn ọ̀fọ̀ kú ní déédéé ibi tó kàn ó ti tán àbí kéèyàn ó ti ẹ̀gbó lẹ́yìn ìgbà tó bá gbẹ kò sáburú nù ẹ̀ ìbájẹ́ pé ẹ̀gbin ni yóò pa dandan láńláńlá kódà bọ́ gbẹ kéèyàn ọ̀fọ̀ nù so and then jíjáde tí anabi sàlọ sàlọ máa ń jáde láti lọ kírun pẹ̀lú aṣọ tí wọ́n fọ ọmọ níyì kó lọ ní ara yẹn eléyìí ó fi hàn pé alákọ̀ọ́kọ́ adamu takalluf nabi sallallahu alayhi wa sallam fi malbas èyí pé anabi sàlọ sàlọ kì í ṣe láti jẹ́ pé tí nǹkan bá ti rọ kan aṣọ ẹ bá mú aṣọ míì wá kò sí kò sí kò sí nǹkan wípé yẹn wọ aṣọ anyhow bí bọ́bá ṣe rí kí ni tó mú aṣọ ìtọ̀ bọ́ọ̀lẹ̀ tí ò ti sí nǹkan t'o tó mú èèyàn fi kírun n tó lè mú ma má fi aṣọ kírun ni tí ẹ̀gbin bá wà ní ara yẹn eléyìí fi hàn pé anabi sàlá sàlám aṣọ yẹn gan fún rẹ̀ sùn ni léyìí tó fi hàn pé àwọn ò tiẹ̀ ní aṣọ orun lọ́tọ̀ jábìrì ń sọ fún arákùnrin kan pé eléwo ló láṣọ méjì nínú wa lásìkò ànábì sallallahu alaihi wasallam èyí ni pé ẹni tó tiẹ̀ láṣọ méjì kò pọ̀ débi pé yóò máa pààrọ̀ aṣọ bó ti wù ú so èyí ìfihàn pé ànábì sallallahu alaihi wasallam kì í ṣe takalluf níbi aṣọ wíwọ̀ ká wọ̀ yìí lónìí ká wọ̀ míì lọ́la ká wọ̀ míì téèyàn bá ní kò burú ṣùgbọ́n the best thing náà ni al-iqtisad níbi nǹkan kéèyàn ó ṣe intermediate láàrin pé èèyàn ń wọṣọ jù àbí kò wọṣọ rárá kó jẹ́ láàrin gbogbo kó má pọ̀ jù so nídàkejì ni pé anabi sallallahu alayhi wa sallam ó ń kírun pẹ̀lú aṣọ tó fi sùn torí àwa ní aṣọ oorun lọ́tọ̀ so aṣọ tá a bá wọ̀sùn àlà lè fi kírun kí ló mú aṣọ tí a wọ̀sùn tá a fi nílé kírun kò sáburú nú ẹ̀ bákan náà ilé ìfihàn pé anabisa sallam ó dínà sí ayé ó rí ayé sá ilé ìfihàn pé anabisa sallam ó rí ayé sá bí kì í bá ṣe bẹ́ẹ̀ ni ipò anabisa sallam tó bá fẹ́ yóò máa pààrọ̀ aṣọ bó ti wù ṣùgbọ́n anabisa sallam ò ní ṣe torí pé anabi rí ayé sá bákan hadithi yóò fi hàn pé mani gangan fúnra rẹ̀ kìí ṣe nàjásà eléyìí ni ọ̀rọ̀ ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn àfọ́ onífíkíù wípé mani najasa kọ́ kódà bí ìtọ̀ àti gbọ̀nsẹ̀ so àwọn míì nínú àwọn àfà wọ́n ní nàjásà ni ẹ̀rí wọn ni pé torí pé ó ń jáde ní àti àṣẹ̀bìlẹ́yìn ilé ìtọ̀ àbí ilé ìyàgbẹ́ torí pé gbogbo nǹkan tó bá ti ń jáde láti ilé ìtọ̀ àbí ilé ìyàgbẹ́ ẹ̀gbin ni lọ́dọ̀ tiwọn ó dàbí ìtọ̀ àti ìgbọ̀nsẹ̀ bákan náà wọ́n tún ní tí ó bá jáde ìjáde rẹ̀ láti ibi ilé ìtọ̀ ó ṣeéṣe kọjá pé ó lúpọ̀ mọ́ ìtọ̀ léè sì jẹ́ pé ìtọ̀ ẹ̀gbin ni láì tí ìyàpẹ̀nu nù ẹ̀ so ìdínú táwọn fi ń wò pé dandanlá tí mà ní ìbáyìí lè kan aṣọ ó gbẹ o kò gbẹ o dandan ni kéèyàn ọ̀fọ̀ léyìí tó sì jẹ́ pé a kà níwájú pé tí mà ní ìbá dà sí aṣọ èèyàn kódà kọ́ wà ní títù èèyàn lè mú èkísà kan kó fi nùnù kó sì lọ kírun pẹ̀lú ẹ̀ kò sí nǹkan kan tó burú nù ẹ̀ torí pé ìdájọ́ rẹ̀ bí ìdájọ́ ikùn àbí kẹ̀lẹ̀bẹ̀ ni ìdínú tó fi jẹ́ pé tó bá gbẹ Àìṣà ló máa ń fi èékánná ha a sì máa pé gbogbo béèyàn ṣe lè ha tó yóò tún kù nǹkan kan lára rẹ̀ sòtò bá rí pé à ń fi èékánná ha kúrò lára aṣọ tá a sì lọ kírun pẹ̀lú aṣọ náà eléyìí fi hàn pé kì í ṣe ẹ̀gbin. E náà bákan náà kíkọ̀ tí Aisha kọ̀ fún àlejò rẹ̀ kí ló dé tó fi ń bọ́sọ méjèèjì lẹ̀ tó ń fọ̀ tó sì yẹ pé ó ti tó ọ láti fọ ọwọ́ bí tí ẹ̀gbin kàn eléyìí ó fi hàn pé afẹ́kọ́ pé èèyàn dúró níbi hádìí ẹ̀sìn kéèyàn ọmọ kọjá ẹnu àlà ìkọjá ẹnu àlà ó kó ìdààmú bọ́pọ̀lọpọ̀ níbi ẹ̀sìn ẹlòmíì níbi ìkọjá ẹnu àlà ó ti ó ti dá wàsíwàsí ó ti dá sí lára tó ti ń bẹ lára rẹ̀ ní gbogbo ìgbà ní ó sì máa gbé káàkiri tán bá fẹ́ kírun táwọn èèyàn ti ń sàlùwàlá tóun náà ti ń sin tàlùwàlá tí wọ́n fi kírun tán òun ní parí àlùwàlá tiẹ̀ yọ́ fọ àwọn awọ ara ẹ̀rọ kọ́ fẹ́ já ni ẹrù pẹ́pẹ́ gbogbo ara yóò gbogbo ó ọba sì ti sàlùwàlá tán nígbàtí ọba ìdìde yóò ní ah, ó pé àlùwàlá ìwọ̀n sí dáadáa yóò tún padà àbí kó ní ah, ó pé òun ọ̀táàbà yóò tún padà títí wọ́n fi kírun tán wàsùwásí tí ọmọ sínú ní tí máa ń náà ní ìkọjẹ́ àlà níbi ká máa ṣe nǹkan ìdínú tí Aisha tó fi tó fi lo ohun ipa ń bá ní wí kí ló dé tó fi ń fọ gbogbo aṣọ rẹ torí pé mani ọ̀dà sí ọ̀la tó rí nǹkan kan lára rẹ ni olóhùn ò rí nǹkan kan nígbà tó ti rí nǹkan kan ó ti tó kọ fi omi wọn láti fi mú yòròyìrò yìí kú ṣùgbọ́n rí nǹkan lára déédéé ibẹ̀ náà ni ọkàn fọ̀nù so bákan náà tó bá tí wọ́n gba ìgbàwọ́rọ̀ wa láti ọ̀dọ̀ ibn abbas tó ní almaniyu bí manzilati al-mukhati fàmìtù anka walau iskirin ẹni pé mani gẹ́gẹ́ bí ikun àbí lórí so ẹlẹ́ fi aṣọ gbó kúrò lára àbí ifkir ifkir yẹn ewé ni tó ní sẹ́ǹtì tó dáa tó ní òórùn tó dáa ẹlẹ́ fi gbọ́ kúrò torí pé mani òun náà lóòórùn tí ọ̀dà so láti fi pa òórùn ara mani yẹn rẹ ẹlẹ́ fi gbó kúrò lára aṣọ so ìbáyẹ̀pẹ̀ gbin ni mani ni kò ní tó láti fi kankan gbó mani yẹn kúrò ní ara aṣọ. So so bákanáà nínú àdísì àtúrí ẹ̀rí pé obìnrin ó lè ṣe xidima fún ọkọ rẹ̀ torí pé Aisha olóma ń fọ aṣọ ànábì sallallahu alaihi wasallam tí nǹkan kan bá dà sí aṣọ yẹn la tí kì í bá ṣe pé ó tọ́ obìnrin ó ṣe iṣẹ́ fún ọkọ rẹ̀ ni àwọn ìyàwó ànábì sallallahu alaihi ò ní máa ṣe irú eléyìí àwọn náà ń gbómi lọ sílé ìwẹ̀ fún anabi sallallahu alayhi wa sallam tí ó bá wẹ̀ gbogbo orú àwọn iṣẹ́ báyẹn ohun tó dáa ni kóbìnrin kó máa ṣe fún ọkọ rẹ̀ so bákan náà eléyìí fi hàn ó fi àjùlọ àwọn ìyàwó anabi sallallahu alayhi wa sallam ó fi hàn torí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ tá a lè mọ̀ látọ̀dọ̀ wọn láti mọ̀ torí pé kí nìyẹn èyàn èyàn èyàn ṣe àfi tó bá pé inú ilé rẹ̀ ni so tí ìbá ṣe pé a rí ànábì sàlám tó ṣe àbí agbọ́ tí ànábì sàlám tó ń sọ ọ̀rọ̀ nípa rẹ̀ àbá ti mà but àwọn nǹkan míì tí ànábì sàlám máa ń ṣe nínú rẹ̀ rẹ̀ tó yẹ pé èyàn ò lè rí àwọn ìyàwó rẹ̀ látọ̀dọ̀ wọn ni wọ́n ti gbà á àwọn ìmọ̀ lóríṣiríṣi léè tó pọ̀ èyí tó jẹ márùn èyí tó jẹ mọ́ bá ti ń bá ìyàwó gbé bá ṣe ń bá ìyàwó lò pọ̀ gbogbo ẹ̀ pátá látọ̀dọ̀ àwọn ìyàwó ànábi sallallahu alayhi ni wọ́n ti gbà wá eléè fi àjùlọ wọn ó fi hàn ọlọ́run ọba kí ó yọ́nú sí wọn lápapọ̀ àdífi ah, ìtẹ̀síwájú ó ní àdífi 35 عن أبي هريرة رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم قال إذا جلس بين شعبها الأربع ثم جهدها فقد وجب عليه الغسل وفي لفظ وإن لم ينزل حديثي وبالات يدو أبو هريرة الله باكيو يونسي ipe anabi sallallahu alaihi wasallam ó ṣe kìnnáyà nípa ìbánilòpọ̀ pẹ̀lú obìnrin jìmáà èyí ni pé gbogbo ìgbà tí ọkùnrin tó bá ti bá ìyàwó ẹ̀ lò pọ̀ ó di dandan kọwọ ẹ kódà bí màní ò jáde lára rẹ̀ bí kódà bí màní bí ò jáde lára rẹ̀ tó bá ti bá ìyàwó ẹ̀ lò pọ̀ ó di dandan kọwọ ẹ so eléyìí fi hàn pé ìjáde àìjáde màní kò kò mú wíwẹ̀ èèyàn kúrò gbogbo ìgbà tí èèyàn bá ti bá ìyàwó èèyàn lò pọ̀ mani jáde kọ̀ jáde o àwọn méjèèjì ó ti di dandan fún wọn kún ọwọ́ ẹ̀ torí pé wọ́n ti ní jẹ́nàbà so ìtumọ̀ hadith inú o ní pé ijabul ghusl la yatawaqqaf ala nuzulil mani pé kí ìwẹ̀ ó ṣe dandan lórí ẹni tó bá yàwó ẹ̀ lò kìí ṣe pé ó dìgbà tí mani bá jáde mani jáde kọ̀ jáde o ó di dandan káwọn méjèèjì ọwọ́ ẹ̀ pàápàá jùlọ tí ojú orí ara èèyàn níbi tá a ti ń kọlà tá wa kọlà fọ́mọ déédéé bí a ti ń kọlà fọ́mọ àti ibi tá a ti ń kọlà fọ́mọbìnrin yẹn tí wọ́n bá ti lè wọnú ara wọn ó ti di dandan káwọn méjèèjì ọwọ́ ó ti di dandan káwọn méjèèjì ọwọ́ kódà kọ́ yẹ pé ìṣẹ́jú kan àbí eh, eh, seconds inú wọn lò lórí ara wọn ó di dandan kí wọn wẹ̀ mo rò pa agbọmi yé náà eléyìí ó fi hàn pé nínú àwọn nǹkan tí máa mú kí ìwẹ̀ kó dandan lórí èèyàn òun náà ní janaba Ọlọ́run ní wa in kuntum junuban fatahharu tí a bá wà ní ipò janaba kẹsẹ̀ ìmára ìmára yẹn òun náà ní ìwẹ̀ and then àwọn asbab àwọn ohun tó máa ń fa kí ìwẹ̀ kó dandan lórí èèyàn òun náà ni tìmáì òun ni ìbánilòpọ̀ àbí àlá wípé èèyàn ń lòpọ̀ pẹ̀lú obìnrin nínú ojú àlá rẹ̀ ṣùgbọ́n eléyìí tó bá rí pé màní yìí bá jáde àlá téèyàn lá tí màní yìí yọ jáde ìwẹ̀ ò dandan lórí rẹ̀ ṣùgbọ́n àlá téèyàn lá tí màní yìí jáde eléyìí ló jẹ́ dandan kí èèyàn wẹ̀ mo rò pa agbọ́miyé tọ́ bó tilẹ̀ jẹ́ pé ìyapa ẹnu wá láàrin àwọn sàhábà lórí èyàn tó bá ìyàwó ẹ̀ lò pọ̀ tí mà ní iyò sì jáde lára rẹ̀ ó ní pé níbẹ̀rẹ̀ Islam anabi sàlám ó ṣe rúkṣọ ó ṣe ìdẹ̀kùn fún àwọn sàábẹ̀ rẹ̀ ipe tí ẹ bá bá ìyàwó yín lò pọ̀ tí mani yíyọ jáde lára yín ẹ kàn ṣàlùwàlá ẹ fọ abẹ́ yín ni ó ti tó ṣùgbọ́n lẹ́yìn ọ̀rẹ́ yìí anabisa asala ń pa wọn láṣẹ pé kí wọ́n wẹ̀ nínú ìdẹ̀kùn tí anabisa asala ń ṣe fún wọn ẹ̀rí lórí ẹ̀ ní àdísì tí a wá láti ọ̀dọ̀ Abu Sa'id al-Khudri ọlọ́run bá kó yọ́nú sí ó ní òun jáde pẹ̀lú anabi sallallahu alayhi wa sallam lọ́jọ́ kan lọ́jọ́ al-ithnain èyí ni pé ọjọ́ monday àwọn lọ sí Kùbá anabi sallallahu alayhi wa sallam máa ń lọ sí Kùbá ní gbogbo ọjọ́ monday láti lọ kírun ní masjid Kùbá ó wá jáde lọ pẹ̀lú abu sa'id al-khudri njọ́nà ó ní hatta idha fi bani salim nígbà àwọn dé àdúgbò kan tàwọn ará àdúgbò yẹn ni wọ́n ń pè ní Banu Salim àwọn kàbílà tó ń gbádùgbò yẹn nìyẹn ni Ànábì sàásánlá ló wá dúró ní ẹnu ọ̀nà arákùnrin kan láti kí à ń pè ní Utban nígbà tí wọ́n pè pé Ànábì sàásánlá dúró ní ọ̀ǹta ló dìde ó jáde wá ó sì ń bá ìyàwó ẹ̀ lòpọ̀ lọ́ngbà náà ni ìjáde wa rẹ̀ tó jáde ti ń fa aṣọ rẹ̀ ńlẹ̀ ó ti fi hàn yín pé ó jáde wá ní pàjáwìrì ni ní anabi sàlám ló wá sọ pé àjálùnà rọjò èyí ni pé a ṣe pàjáwìrì fún àwẹ̀ ó dà pé àwẹ̀ ó ń ṣe nǹkan kan lọ àwa sì bá ní abá ní àìsọ̀tì so nǹkan gan wá béèrè lọ́wọ́ anabi sàlá sàlá pé ìwà anabi kí ni tó rí fún ẹni ọkùnrin tí ń báyàwó ẹ̀ lò pọ̀ tó sì dìde lórí ẹ̀ ní pàjáwìrì láì jẹ́ pé màní ìjáde lára rẹ̀ anabi sàlá sàlá wọn sọ pé innamal ma'u minal ma'i omi láti ara omi èyí ni pé ohun tí ó jẹ́ kí ìwẹ̀ omi alákọ̀ọ́kọ́ nù ìwẹ̀ omi wí omi àkọ́kọ́ tí ọlọ́run al-ma'u min al-ma' omi láti ara omi èyí ni pé ohun tí ó jẹ́ kó pa dandan fún ọ láti wẹ̀ ó ní omi bá jáde omi ẹlẹ́ẹ̀kejì ó ní kíni ó mani èyí ni pé tí mani bá jáde lára rẹ èyí ò ní ó jẹ́ lọ pa dandan kí ọ wẹ̀ so eléyìí ó ní ìdẹ̀kùn tí anabi sallallahu alaihi ṣe fún wọn ní Islam torí pé wọ́n gbà wá láti ọ̀dọ̀ ọ̀pọ̀ nínú àwọn sàábì anabi sallallahu pé hadithi almahu min alma ìdẹ̀kùn ní tí anabi sallallahu alayhi fún wa ní bẹ̀rẹ̀ islam ṣùgbọ́n lẹ́yìn ọ̀rẹ́yìn anabi wa ṣe ìwẹ̀ lọ́rùn ẹ̀yàn ní gbogbo ẹnikẹ́ni tó bá bá ìyàwó ẹ̀ lò pọ̀ yálà màní jáde lára rẹ̀ àbí jáde lára rẹ̀ torí pé wọ́n gbà wá láti ọ̀dọ̀ ìyálà wa Aisha ọlọ́run ọba kó yọ́nú sí i ó ní anabi sọ àṣàlám sọ wípé idha jawaza al-khitanu al-khitana wajaba al-ghusl tí ibi tá a ti ń dára fọkùnrin àti ibi tá a ti ń dára fún obìnrin tó bá yẹ lé papọ̀ tí wọ́n sì wọnú ara wọn ó ti di dandan kí àwọn méjèèjì ọwẹ́ so àdìsí wa lẹ́yìn ìgbà tí anabi sọ àṣàlám tó ṣe ìdẹ̀kùn fún wọn ni so ìdẹ̀kùn yẹn ó ti tán níbi tí ànábì ti ṣe ìwẹ̀ lọ́ràn èèyàn fún wọn so eléyìí ni ìdájọ́ hadithi bákan náà àwọn ìdájọ́ míì ó tún rọ ó tún rọ ọ̀rọ̀ pamọ́ hadithi nínú àwọn ìdájọ́ tó rọgbà máa ni pé ọkùnrin tọ́bóbìnrin ṣe zìnà ṣùgbọ́n ìbáṣe zina rẹ̀ yún kò tí mẹ́ni ò tí jáde lára rẹ̀ tí ọwọ́ fi bà àbí wọ́n ṣẹ̀ṣẹ̀ jókòó lórí rẹ̀ náà ni ibi ojú ara ọkùnrin ó ti wọ inú ojú ara obìnrin so ó ti di ó ti di dandan wọ́n ṣe hádì fún wọ́n ṣe ìdájọ́ ti wà lórí rẹ̀ tó bá pọ́kùnrin tó ti níyàwó ni ó di dandan kí wọ́n lẹ́ lóko pa tó bá pé tí ò tí ì níyàwó rí ni wọ́n fún lẹ́gba eight lashes so èyí ni pé ìdájọ́ ẹ̀ kò pa dandan pé bíbá obìnrin lò pọ̀ tí kìí ṣe ẹ̀tọ́ rẹ̀ yẹn ó di dandan kí mà ní ìyọ jáde lára rẹ̀ gbogbo ọgbà tí alkhitan ibi tá a ti ń dábẹ́ fáwọn méjèèjì tó bá ti wọnú ara wọn ìdájọ́ ti gun orí wọn nìyẹn ìdájọ́ míì tó tún gorí eléyìí ó ní ọkùnrin tó fẹ́ obìnrin tó yẹ pé ìbálò àkọ́kọ́ tó kọ́kọ́ ṣẹlẹ̀ láàrin wọn màníyàn jáde látara ọkùnrin àbí kò tiẹ̀ pẹ́ lórí ìyàwó rẹ̀ ojú ara rẹ̀ ó wọnú ojú ara obìnrin lọ́ba sì dìde mọ́ kọ́ọ́lẹ̀ ọkọ̀ọ́lẹ̀ tó wíhun sàdáàkì ti di dandan sàdáàkì obìnrin ó ti di ẹ̀tọ́ rẹ̀ mo rò pa gbọ́mi yé so obìnrin yẹn ó ti jẹ sàdáàkì rẹ̀ torí pé ìbáde lò ó ti ṣẹlẹ̀ màní ìjáde màní ìyọ̀jáde o kò sí tọ́kan Islam níbi eléyìí kódà pé mílíọ̀nù lọ́ba san lórí obìnrin mílíọ̀nù ó ti ti di tobìnrin náà obìnrin sì ti da délé bó ti wù lórí náà bákan náà ẹni ó fẹ́yàwó sọ pé ìbánilò alákọ̀ọ́kọ́ tó bá ní lòun pẹ̀lú ìyọ̀jáde látara ọkọ àbí kún o tiẹ̀ lo three seconds lórí ara wọn ṣùgbọ́n ojú khitan ibi ìdábẹ́ fọkùnrin àti obìnrin ó ti wọnú ara wọn lọ́kọ bá sì kú obìnrin yẹn ó ti dandan kó ṣe ìdà so àwọn oríṣi àwọn ìdájọ́ tọrọ gbàmọ́ irú kìnìyàn so eléyìí ni èyí tí tó jẹ́ kókó nínú àwọn ẹ̀kọ́ tí àdìsí tó kọ́ wa. àdìsí ṣe àsìkò tó wà àdìsí 36 ó ní àdìsí dàgbà wá láti ọ̀dọ̀ an ja'far. محمد بن علي بن حسين عن علي آه، ابن حسين بن علي بن أبي طالب رضي الله عنه أنه كان هو وأبوه عند جابر بن عبد الله وعنده قوم فسألوه عن الغسل فقال ساع يكفيك فقال رجل ما يكفيني فقال جابر كان يكفي من هو أوفى منك شعرا وخيرا منك يريد رسول الله صلى الله عليه وسلم ثم أمنا في ثوب وفي لفظ كان رسول الله صلى الله عليه وسلم يفرغ الماء على رأسه ثلاثا حديث أبالت يدو أبو جافر أقر محمد وما علي وما حسين وما علي ابن عبد الطالب ipe òun àti bàbẹ́ wọ́n wà lọ́dọ̀ Jabir ibn Abdullah ó ní wọ́n sì bá wọn kan lọ́dọ̀ rẹ̀ tí wọ́n ń jókòó yálà wọ́n ń béèrè nípa ìmọ̀ni àbí wọ́n ń ṣe ìdánilẹ́kọ̀ọ́ kan ní fasalu ó ní wọ́n bá bi léèrè nípa ìwẹ̀ ohun tán béèrè nípa àwẹ̀ yìí ó ní pé omi irú omi mélòó báwo lomi ṣe pọ̀ tó tí ó tó láti fi yìí wẹ ìwẹ̀ jánábà èyí ni pé wọ́n ń béèrè lórí ìpọ omi ni wọn ò béèrè báwo ni a ṣe ń wẹ̀wẹ̀ jánábà ó ní Jábìr ibn Abdullah ló bá dáhùn lóhùn pé sáàún yẹkfíkà pé sáàí ẹyọ kan ó ti tó ọ èyí ni pé múdù mẹ́rin òdò mẹ́rin ó ní sáàí kan ó ti tó ọ̀kan nú àwọn tí wọ́n sì béèrè lọ́wọ́ ni má yẹ̀kfì ni àìrò eléyìn omi omi ti kéré pọ̀jù kò lè tó mi o oníjábì lọ́wọ́ dá lóhùn pé kana yẹ̀kfì man huwa awfa minka sha'ra wa khayran minka sáì yẹn ó máa ń tó ẹni tó ní irun jù lọ tó sì lóore jù lọ n tó gbà lérò bí ó ní anabi sallallahu alayhi wa sallam ní ní Jábìr ló bá dìde ló bá síwájú òun pẹ̀lú aṣọ kan ti lábàbí muslim ni pé anabi sallam yufrigu al-ma'a ala ra'sihi thalathan ó máa ń kọ́kọ́ ń bu omi sí orí rẹ̀ tó bá fẹ́ wẹ ìwẹ̀ janaba yóò bu omi sórí rẹ̀ lẹ́ẹ̀mẹ́ta àwọn ìdánilẹ́kọ̀ọ́ tó wà nù hadith alákọ̀ọ́kọ́ nù ẹ̀ ó ní pé ó àwọn kan ní irọ́ wípé àwọn àfáà súnnà wọn ò nífẹ̀ẹ́ ahlul bait àwọn ará ilé ànábì sallallahu alayhi wa sallam tí a bá wo hadisi àwọn èèyàn mẹ́rin ni wọ́n dákọ̀ ń bẹ̀ àkọ́kọ́ nù wọn ó ní Abu Muhammad bàbá rẹ̀ Ali bàbá bàbá rẹ̀ ó ní Hussein ọmọ ali ibn abi talib gbogbo wọn pátá àwọn mẹ́rẹ̀ẹ̀rin alul ni wọn so tí àwọn àáfàá súnnà tí wọ́n bá ní ìkùnsínú àbí wọ́n ń bá wọn ṣe ọ̀tẹ̀ kí ni tí wọ́n fẹ́ lò pẹ̀lú hadithi wọn so abu jafar ó ní àwọn shia ni wọ́n pè ní albaqo ó wà nínú àwọn tí wọ́n ń pè ní ìmáàmù wọn bàbá rẹ̀ ó ní ali ibn hussein ó ní wọ́n ń pè ní zainul abidin ó náà ọ̀kan ní nínú àwọn àìmà wọn bákan náà bàbá bàbá ẹ̀ al-hussein ali ó ní ọmọ ọmọ ọmọ anabi sallallahu alayhi wa sallam èyí tí wọ́n ń pè ní ashahid torí pé àwọn tí wọ́n tí wọ́n tí wọ́n tí wọ́n sọ wípé àwọn nífẹ̀ẹ́ rẹ̀ àwọn wà lẹ́yìn wọn àwọn ni ọmọ lẹ́yìn wọn àwọn náà ni wọ́n ṣekú pa so ó ní wọ́n ń pè ní ashahid so bàbá rẹ̀ ní Ali ibn Abi Talib so ẹ̀kọ́ kejì tó tún wà nínú ẹ̀ ni pé àwọn tí wọ́n kójọ sí ọ̀dọ̀ Jábìrì yìí gbogbo àwọn àwọn èèyàn ńlá ni àwọn tí wọ́n sì ní ipò nínú nínú Islam Jábìrì yìí ọ̀kan nínú àwọn onímímọ̀ àwọn sàábẹ́ ànábì sallallahu alayhi wa sallam ìjókòó wọn láti máa béèrè lórí ẹ̀sìn ó fi hàn yí pé ìwá ìmọ̀ ó ṣe pàtàkì jù ẹ̀yìn rẹ̀ sì tóbi ju ìmọ̀ lọ bó ti wo olówó tó aláìní ni ó níbi ìmọ̀ tó o bá ti ní ìmọ̀ òun so ó ó ṣe ni láàánú tó yẹ pé gbogbo bí wọ́n bá ti ń ṣe ìdánilẹ́kọ̀ọ́ ìmọ̀ àwọn tó jẹ́ kàǹkàǹkà àwọn olówó ẹ̀ ní rí wọn àwọn kàǹkàǹkà businessman ẹ̀ ní rí wọn torí pé kí ni àwọn ń wòye pé àwọn ò lè máa jókòó pẹ̀lú àwọn tálíkà irú àwọn yẹn náà wọ́n wà ní àsìkò ànábì sallallahu alayhi wa léyìí tó yẹ pé n tó mú wọn láti má gba ẹ̀sìn pẹ̀lú ànábì sàwọn sálà ni pé ìgbéraga pé àwọn ò ní lè máa jókòó pẹ̀lú àwọn tálíkà àwọn aláìní àwọn ẹrú pẹ̀lú ànábì sallallahu alaihi wasallam ṣùgbọ́n níbi tí ẹ̀sìn bá ti gbọ́ yé ẹ̀rí táwọn èèyàn páàkì mọ́tò ńláńláńlá torí kí ni wọ́n á gbọ́ ìsìtí wọ́n á gbọ́ nípa ìmọ̀ so irú àwọn èèyàn yìí tí wọ́n jókòó lọ́dọ̀ jábì tí wọ́n sì ń béèrè lọ́wọ́ bóò ni máa ti wẹ̀ débi wọ́n ń béèrè irú ìpọ̀ omi tí anabi sàásánlá máa fi wẹ̀ àyẹ̀kọ́ kò sí nǹkan tí wọ́n máa ń fi ilẹ̀ láì béèrè wọ́n sì fẹ́ ṣe gbogbo ẹ̀ e tí ìtẹ̀lé ànábì sàásánà ọkọ̀ bá pa dandan ni kí ni tó wà ń bẹ wọ́n ní àwẹ̀ ni bá sì gbé bókítì kan máa rọ sórí nígbà tó tí omi bá ti dé gbogbo ara èèyàn ti wẹ̀ kí ni tí máa béèrè fún ṣùgbọ́n àwọn bẹ́ẹ̀ wọ́n béèrè bó tiẹ̀ ni ànábì sàásánà máa ti wẹ̀ débi pé wọ́n béèrè pípọ̀ omi tí máa fi wẹ̀ so kẹ́lìmà fasaluhu anil wọ́n bi léèrè nípa àwẹ̀ a ó rí i pé ìdáhùn Jábìr kò dáhùn nípa ìwẹ̀ ó ń dáhùn nípa omi tánàbí sàásálàm náà fi wẹ̀ nù èyí ni pé òun ti gbọ́gbọ́ yé kí ni tí wọ́n béèrè ẹni tó gba àdìsí wa ó ní òsì ẹ̀kún lára àyà yìí pé wọ́n ń béèrè nípa pípọ̀ omi tá a fi wẹ̀ òní wọ́n béèrè nípa ìwẹ̀ ṣùgbọ́n ìdáhùn Jábìr ó ti fi hàn pé táwọn tí wọ́n ń béèrè ni pé bóò ni omi tánàbí sàásánlá máa fi ń wẹ̀ so ìdáhùn rẹ̀ ni pé sáàn yẹn ni pé sáàyí ẹyọ ó ti tó torí pé Aisha radiyallahu anha ó ní kuntu aghtasilu ana wa nabiyyu sallallahu alayhi wa sallam min wahidin min qadhin yuqalu lahu al-faraq wípé èmi èyí ni pé Aisha radiyallahu anha pẹ̀lú anabi sallallahu alayhi wa sallam a máa ń wẹ̀ nínú abọ́ omi kan abọ́ omi yẹn wọ́n ń pè ní farq Sufyanu Thawri ó ní farq yẹn thalathatu asuri ẹni pé sáyí mẹ́ta ni sáyí mẹ́ta tí wọ́n ní èèyàn lè wẹ̀ pẹ̀lú sáyí kan ṣùgbọ́n wọ́n wẹ̀ láwọn méjì wọ́n fi sáàrí mẹ́ta wẹ̀ èyí ni pé kò burú tó bá tiẹ̀ wá jẹ́ pé omi téèyàn fi wẹ̀ ju sáàrí kan lọ ìntà àfẹ́ ni kéèyàn máa ṣe kéèyàn máa lomi nílòkulò bó ti wulẹ̀ kómi ọ̀pọ̀ fún yàn tó kọ́ máa lò lòkulò kódà kọ́ pé agbọn òkun lèèyàn bá ń gbé èèyàn gbọ́dọ̀ máa fi omi kéèyàn máa lomi ní ìlòkulò láti máa lò bàjẹ́ so faqala rajulun ma yakfini rajulun èyí ni pé arákùnrin kan wọn ò dá kọta arákùnrin ọ̀hún arákùnrin tó ṣe béèrè yìí báyìí ó ní Hasan ibnu Muhammad ibnu Ali Hasan yìí ó jẹ́ ah, onímímọ̀ àti ẹn tó ní tó ṣe pàtàkì nínú àwọn alulbait bàbá rẹ̀ ó ní Muhammad bàbá rẹ̀ Muhammad yìí ọmọ Sayyidina Ali ẹni ó bá gbọ́ wípé ọmọ Sayyidina Ali ta ni ìyá rẹ̀ naam yóò ní Fatima bá ṣùgbọ́n kì í ṣe Fatima lóbi torí pé Sayyidina Ali kò níyàwó mi nígbà tí Fatima wà láyé ṣùgbọ́n nígbà tí Fatima fayélẹ̀ Sayyidina Ali ó tó fẹ́ àwọn ìyàwó mi pápá jùlọ eléyìí kì pé ìyàwó gangan ni ní àsìkò tí àwọn èèyàn tí wọ́n ṣe rí dá tí Sayyidina Abubakar tọrọ Khalid ibn Walid láti lọ bá wọn jà nínú àwọn ẹrú tí wọ́n kó ó ní mama Muhammad yìí à ń pè ní hanafiya ó wá nínú kabila tó ń pè ní hanifa so e, ìdínú tó máa fi ń pè muhammad ibnu hanafiya so wà nù àwọn àìmà tí àwọn shia tí wọ́n sọ pé masum ni wọ́n èyí pé wọ́n ẹ̀ṣẹ̀ wọ́n ẹ̀ṣẹ̀ ẹ̀ṣẹ̀ ọlọ́wọ́ bá sọ wọn láti má ṣe ẹ̀ṣẹ̀ kankan wọn sọ àwọn náà ní àjùlọ bí àjùlọ ànábì sallallahu alayhi wa sallam àbí nínú tí wọ́n máa ń sọ ni pé àjùlọ tí wọ́n ti ẹ̀ di tànábì lọ subhanallah so mama muhammad oní khawla binti jaafar ibn qais ní láti bani hanifa khalid olómulẹ́rú nígbà tí wọ́n bẹ̀rẹ̀ sí pín àwọn ẹrú tí wọ́n mú níbi ìjà yẹn ẹrú yẹn bọ́ sọ́wọ́ sayidina ali so ànàfíà òun ló wá bí muhammadi so muhammadi òun náà jẹ́ ọ̀kan nínú àwọn àìmẹ́tù táwọn ṣíà tí wọ́n sọ pé wọ́n ní isma so kò sí ẹnìkankan tó ní oore ju anabi sallallahu alayhi wa sallam eléyìí jáde nínú ìdáhùn aisha ìdáhùn jabir ìbáyé pé àwọn ahlul bait wọ́n lájú lọ lórí ànábì ní sallallahu alayhi wa sallam ìdáhùn jábìrì yìí ó ti pa ó ti pa wọn ṣíà nírọ́ tó ní kana yakfi man huwa awfa minka sha'ran wa khayran minka sáàyì kan ó máa ń tó ẹni tó jù ọ lọ lóore tó sì nírun jù ọ lọ tó bá jẹ́ pé irun ọ̀pọ̀ irun rẹ̀ tó ni ànábì sallallahu nírun tó jù ọ lọ tọ́ba pé oore ni ànábì sàásánlá lóore jù ọ lọ so ilé ìfihàn pé gbogbo oore pátá lẹ́yìn ànábì ní sallallahu alayhi wa sallam àwọn afa wọ́n ti ẹ̀ sọ pé ànábì sàásánlá ó tún lóore jù àwọn màláìkà lọ́dọ̀ lọ àjùlọ ànábì sàásánlá ó ju tàwọn màláìkà ọlọ́run lọ sallallahu alayhi wa sallam bákan náà hadithi ó fi hàn irú ohun tí àwọn salaf tí wọ́n wà lórí rẹ̀ láti yẹ pé gbogbo nǹkan tí wọ́n bá ṣe nú ẹ̀sìn ohun tí ànábì sallallahu alaihi wasallam bá ṣe òní wọ́n máa ń ṣe so wọ́n máa ń tẹ̀lé ànábì sallallahu alaihi wasallam ní gbogbo nǹkan pátá láti fi ṣe nǹkan kan nípa ẹ̀sìn bákan náà àdíìsì ó fi hàn pé a kọ̀ láti máa máa máa ṣe israf nígbà tí a bá fẹ́ lo omi yálà níbi àlùwàlá ni àbí níbi ìwẹ̀ jánábà ni ká máa lómi dànù kéèyàn ó bu odidi omi bókítì ńlá nígbà òun fẹ́ wẹ̀wẹ̀ jánábà nígbà tó bá ti wẹ̀ tán gbogbo omi yẹn pátá yóò kàn máa lọ waste ni torí pé n tá fẹ́ níbi ìwẹ̀ jánábà ó ti rí bákan náà èyí fi hàn pé èyàn lè kírun pẹ̀lú aṣọ ẹyọ kan òpin ìgbà tí aṣọ yẹn bá ti bọ tó bá ti bo ìhòòhò èèyàn bí irú aṣọ tá aṣọ gúngùn tá a máa ń wọ̀ yìí bẹ́yìn ò tiẹ̀ ní ṣòkòtò lára èèyàn lè kírun kò sí aburú nù ẹ̀ so èyí ni ohun tó jẹ́ kókó nínú àwọn ohun tí àdìsí tí ó kọ́ wa èyí tí aṣọ tó ṣe déédéé ọlọ́wọ́n bá kí ó fún wa ládàá rẹ̀ èyí tá a ṣe àṣìṣe ọlọ́wọ́n bá kí ó forí jìn wá assalamu alaikum wa rahmatullahi wa barakatuh والسلام